iléeṣẹ́ asọ̀rọ̀mọ́gbèsì education ọ̀gá nínú gbogbo ohun ìdánilẹ́kọ̀ọ́ lílànà iléèwé ìròyìn léde yorùbá. ẹ kú ojúmọ́ ẹ kú àsìkò yé gbogbo ẹ̀yin olólùfẹ́ asọ̀rọ̀mọ́gbèsì education ìròyìn léde yorùbá ọjọ́ òní ọjọ́ kẹfà ẹgbàá ọdún ogún ó lé mẹ́fà ẹ fìdílé kẹ́gbọ́ kókó inú ìwé ìròyìn lónìí. ìjọba wa Benin ó kó sínú ìgbìmọ̀ àgbáyé ní ìlọsíwájú ní ẹ̀kọ́ iléèwé kí ló fa kíkó sínú ìgbìmọ̀ yìí àti kí ni Benin fẹ́ fàyọ jáde nínú rẹ̀. ní iléèwé ẹ̀kọ́ gíga abomekalavi àgbà wa ọ̀gbẹ́ni wa Serge Novian ó jẹ́ ọ̀kan nínú àwọn agbóhùn ìjọba Benin sókè. So ó ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún àwọn ọmọléèwé gíga yìí kí ló fẹ́ fàyọ jáde nínú ìdánilẹ́kọ̀ọ́ yìí ẹ wá nǹkan kẹfìdílé kí ẹ gbọ́ kókó inú rẹ̀ nínú àtúnyẹ̀wò ìròyìn yìí. ní ìlú chaoru ìdánilẹ́kọ̀ọ́ ọjọ́ méjì ní àkósọpọ̀ iléèwé fún àwọn ìgbìmọ̀ sinaem benin sinaprolic benin àti sinep benin ẹ wá nǹkan kẹ́ fìdílé kí ẹ gbọ́ kókó nínú àwọn nǹkan tán sọ fí àwọn ìgbìmọ̀ yìí. ẹ káàbọ̀ sérí ètò yìí ẹ̀yin olólùfẹ́ ètò iléeṣẹ́ asọ̀rọ̀mọ́gbèsì education asọtẹ́lẹ̀ wípé ìjọba wa Benin ó kórapọ̀ pẹ̀lú ìgbìmọ̀ àgbáyé ní ọ̀nà ìdánilẹ́kọ̀ọ́ iléèwé omepo benin tó jẹ́ ìjọba ìgbìmọ̀ àgbáyé ní ìdánilẹ́kọ̀ọ́ ọ̀nà iléèwé ó ti ní tó ọdún àádọ́rùú ìyẹn jẹ́ soixante-dix léde faransé àwọn ìlú tó wà nínú ìgbìmọ̀ yìí ní ọgọ́rin ọdún tó jẹ́ quatre ní èdè èdè faransé ìjọba wa benin ó ṣẹ̀ṣẹ̀ wọnú ẹgbẹ́ yìí lọ́tẹ̀ ó ṣẹ̀ṣẹ̀ wọnú ẹgbẹ́ yìí ni ọ̀gá wa gaetan elvis pọnukan ó jẹ́ àwọn ògbóǹtarìgì kan nínú omepo benin ìgbìmọ̀ àgbáyé ní ọ̀nà ìdánilẹ́kọ̀ọ́ léèwé ó sọ kókó nǹkan tó fà tí benin fi wọnú ẹgbẹ́ yìí nǹkan tó fà tí benin fi wọnú ẹgbẹ́ yìí tó bá ti di tó bá ti yá a ó ṣe àwọn àlàyé tó wà ńbẹ̀ ìjọba omepo benin yóò gba inú gbogbo commune láti fi ìdí ìgbìmọ̀ yìí jókòó nílùú abẹ̀lẹ̀ apá kejì ìròyìn léde yorùbá wa yìí ẹ ọ̀gá wa serge novion ó jẹ́ ọ̀kan nínú àwọn agbóhùn ìjọba benin wa sókè ó lọ sínú iléèwé ìdánilẹ́kọ̀ọ́ polytechnic abomekalavi ó lọ ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún àwọn ọmọléèwé tó wà ń bẹ̀ ní ìlànà gẹ́gẹ́ bá ṣe lè ṣe gbà ní iléèwé polytechnic epac kí ìlọsíwájú kó wà fún wọn. ẹ̀kẹta apá ní inú ìròyìn wa yìí ní ìlú chaoru ní ìlú chaoru ìdánilẹ́kọ̀ọ́ kan wà ọlọ́jọ́ méjì fi àwọn ìgbìmọ̀ sinaem benin sinaprolic benin sinep benin wọ́n ṣe ìdánilẹ́kọ̀ọ́ yìí fún wọn fún ọjọ́ méjì gbáko láti fi kọ́ wọn ní àwọn nǹkan tán lè ṣe ní ìdáná iléèwé alákọ̀ọ́ni àti iléèwé ẹ̀kọ́ gíga àti iléèwé aládàáni kí ìlọsíwájú kó lè wà níbẹ̀ kókó nínú ìpàdé yìí ni gẹ́gẹ́ bá lè ṣe gbà kí àwọn tó jẹ́ gẹ́gẹ́ bá lè ṣe gbà kán fọwọ́sowọ́pọ̀ àti iléèwé aládàáni ni ẹ jẹ́ ló sì mi ni iléèwé ẹ̀kọ́ gíga ni kí ìlọsíwájú kó lè wà ní ọ̀nà ẹ̀kọ́ àpapọ̀. ǹjẹ́ ìjọba wa tó ń jẹ́ alákòóso àwọn oníròyìn benin tó ń jẹ́ rak ó ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún àwọn àwọn oníṣẹ́ akọ̀wé ìròyìn àti oníròyìn gbogbo benin ní ìtorí ìdìbò tó ń bọ̀ lọ́nà ó sọ fún wọn wípé àwọn ló jẹ́ aṣojú ìjọba tó lè ṣe kí ìdìbò tó ń bọ̀ lọ́nà àwọn ará ìlú kó mú un ní àmúkókó ó sì ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún wọn ní ìlànà iṣẹ́ tán ṣe iṣẹ́ nǹkan tí wọ́n lè ṣe kí wọ́n má lu òfin ní ọ̀nà asọ̀rọ̀ sí orí afẹ́fẹ́ àbí agbóhùn sí orí afẹ́fẹ́ kí wàhálà má lè wà. ọ̀kan nínú olùdarí iléeṣẹ́ àkèyí ó sọ fún wọn wípé ó rán wọn létí iṣẹ́ tán ṣe sọ wípé ní ìdìbò ìjọba ẹgbàá ọdún ogún ọdún ó lé mẹ́fà tó ń bọ̀ ní ọjọ́ kejìlá oṣù kẹrin ọdún wa yìí. ó sọ fún wọn ó sọ fún wọn sọ wípé kán ń bójútó iṣẹ́ wọn kán lè mọ àwọn nǹkan tán lè gbé ṣe kí wàhálà mọ́ wà fún ìdìbò tó ń bọ̀ lọ́nà. tọ́ èyí tí a rí fún yín ní gbogbo àwọn nǹkan tó ṣẹlẹ̀ ní orílẹ̀ wa Benin ó ní mo sọ wá lọ yìí. ó ní kejì mi Mathieu Apèmí ó wà ń bí láti fún láti gbé àwọn nǹkan tó ṣẹlẹ̀ ní ẹ̀yìndé lẹ́yìn Benin ní ìlú àgbáyé sí ní etí ẹ̀yin olùgbọ́ wa. ẹ kásán ẹ kásán o ẹ̀yin olùgbọ́ wa ìròyìn àgbáyé lákọ̀ọ́kọ́ náà a lọ ìlú Maroc ìlú Maroc ìgbésẹ̀ lákùkàn wáyé ní nípasẹ̀ ìlọsíwájú iléèwé lẹ́dọ̀ ọmọdé wọn wọ́n gbé òfin pàtàkì kan kalẹ̀ iléèwé ẹ̀kọ́ gíga wọ́n tó gbé òfin yẹn kalẹ̀ nílùú Maroc òfin yẹn sọ pé ni wọn lọ pé iléèwé àṣegbà nílùú yẹn èkejì àlọ ìlú Turkey nílùú Turkey wọ́n gbé ìsinmi pàtàkì kan ìsinmi ijọ́ mẹ́rin fún ọmọdé wọn nọ́sẹ̀gẹ́ ìsinmi náà kò jẹ́ gbogbo iléèwé yóò wà ní ìlú Turkey lónìí ìsinmi náà iléèwé miẹ̀ iléèwé òyìnbó wọn miẹ̀ àwọn tó ń lọ léèwé gbogbo yẹn la gbọ́. ìròyìn wa léde yorùbá náà kò ní jù bẹ́ẹ̀ lọ fún ọjọ́ òní tí wọ́n bá nílé lóníròyìn yín ẹ sọ fún wọn wípé lèótó ọlábísí adolphe lóníròyìn yín ọjọ́ tòní. ẹni tó jẹ́ kí ẹ mọ̀ gbóhùn wa ní afẹ́fẹ́ òun ni Ferdinand Justin Zamba ẹni tó jẹ́ akọ̀wé akọ̀wé ìròyìn yìí ẹni tó jẹ́ akọ̀wé ìròyìn yìí òun ni Ulrich Akọ́tọ́jì Vital ẹ ṣé ẹ̀yin olùgbọ́ wa ní iléeṣẹ́ rédíò Edic Action ó dìgbà tó bá di ọjọ́ tó ń bọ̀ ẹ mọ̀ gbọ́ àwọn kókó inú ìròyìn míì.